كل برعة ضلالة وكل ضلالة في النار وبعد هذا وقف ولون وبا أترى إكيولون أتي إجارة أتي أوريا إجين جترة كوشفوا نبوى محمد صلى الله عليه وآله وسلم أباكنا وواتي أن لم لا تبروا إليه أني حلقة يعني كي يجوكو يدار لقاء لري ترى الأصول الثلاثة tó àti ìjòkó ogún ni pé alhalaqatul ishrin ni pé ogún náà ni ó di ní òní kọ́lọ́n kí ó ṣàánú fún wa kí ó ṣe àlékún àgbóyè ẹ̀sìn lọ́nà fún wa. salaamu alaykum wa rahmatulahi wa barakatu. naam ibi tí a kà lórí tíra al-usulu wa adillatuha òun náà ni ad-dabuh qala al wa dalilu ad قوله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين والدليل النظر قوله تعالى يوفون بالنذر ويخافون يوم كان شره مستطيرا شيخ Muhammad ibn Abdul Wahhab rahimahullah ibi tí sheikh ń bá bọ̀ òun náà ni gbogbo àwọn nǹkan tí wọ́n pè ní ìjọsìn ìyẹn ni pé ìbáàdà tí wọ́n ń mú wá ní oríṣiríṣiríṣiríṣi tó ṣe pé àwọn ń ṣàlàyé rẹ̀ wípé àdúrà sheikh ní ìbáàdà ni al ìbáàdà ni ẹni pé ìbẹ̀rù ar-rahaba ìgbà jìnnìjìnnì ìwà ìrànwọ́ al-istighatha kí ẹ là nínú ìṣòro eléyìí à ń ṣàlàyé fúnra wa pé nínú nǹkan tó lọ́wọ́ bá pè ní àìbáàdà ni tó ṣe pé bíi ilé ń ṣe fún nǹkan míì tí kì ṣe pọ́ ń ṣe fún ẹnìyàn ń ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba o eléyìí ń jẹ́ kó hàn sí wa bí tọ́ nǹkan kalẹ̀ lásán kéèyàn máa forí kanlẹ̀ fún náà ni a tún mẹ́nu léyìí mi lónìí kọ́lọ́run bá kọ́mọ́ṣà sí àánú fún wa kọ́mọ́ṣà jẹ́ kí òye wa òun náà ni àdàbọ̀ dúdú nǹkan ṣéèkì ni wa dalilu dàbọ̀ ṣe ẹ̀rí táwọn fi mọ̀ pé ìmáa dún nǹkan òun náà jẹ́ ẹ̀jọ̀sìn tí pé ẹ̀sìn ni dúdú nǹkan ẹ̀sìn ni ẹni pé tí wọn bí lè da nǹkan dùbúlẹ̀ tí yẹn lóun fẹ́ du èèyàn yọ̀ bẹ láti fi dún nǹkan kan ara ìjọsìn nìkan yẹn o ẹ̀sìn mọ̀ pé sheikh islam tèmi ya sheikh islam muhammadu bin abdulwahabi àfáà sunna ni wọn tó ṣe kí wọn kì í sọ̀rọ̀ láláyé ní fi ẹ̀rí tọ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n fi ẹ̀rí wọn tọ́ pé wa dalilu dabhi qawluhu ta'ala qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. wọ́n ní ọlọ́wọ́n bá sọ nínú an'am ipe wà nábì sọ fún àwọn èèyàn o ipe iná sọláàtì irun tèmi tèmi ó máa kí irun mi tí mo bá ń kí àbí àdúrà mi tí mo bá ń ṣe bí ẹ ṣe bí mi ṣe ń kí yẹn wọ́n ní sókè tí ẹ rí nǹkan mi tí mo bá ń pa yẹn ni pé ànúsùk nǹkan tí yẹn ń pa náà ní jẹ́ báwọn kí n ò dùn nǹkan wọ́n mẹ́mẹ́ẹ̀tì wa mahiyaya ìṣẹ̀mí ayé mi wa mamati ikú mi lillahi rabbil alamin títí ọlọ́wọ́n ọba nìkan oṣù ni ó máa jẹ́ rabbil alamin ọba tó ṣe pé òun ló dá gbogbo àgbáńlá yìí òun ní ń tọ́jú gbogbo àgbáńlá yìí ìyẹn ni pé tábà wọ àyà tí mo kà yìí nínú suratul an'am àyà sixty three sheikh islam muhammed ibn abdul wahab àti sixty ni wọ́n fi ṣe one àti one wọ́n fi ṣe ẹ̀rí tábà wọ aláwọ̀kọ́ tí wọ́n kà yí pé inna salati wa nusuki wa mahyaya wa mamati ọlọ́run ka nǹkan mẹ́rin nínú àyà yìí ike gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kò lẹ́tọ̀ọ́ kọjá tẹ̀ nìkan kan ká ṣe fẹ́ Allah subhanahu wa ta'ala ó túmọ̀ sí pé tíyan ilé ṣe fún ẹnìkan tíyan gbà pé ẹnìkan ló lẹ́tọ̀ọ́ sí láti ṣe ìdarí nǹkan náà èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nù ọ́ ọlọ́run bá ní inna salati wa níbi sọ fún wọn pé ìrun tí mi ń kí ọlọ́run ọba nìkan oṣù ní ní o onìkan oṣù lèèyàn máa ń kírun fún onìkan oṣù lèèyàn máa ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún onìkan oṣù lèèyàn máa ń rùkú fún òun lèèyàn máa ń fi orí kanlẹ̀ fún. bákan náà sọláàtì ìbéèrè nǹkan ìtọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ àdúrà ọlọ́run nìkan oṣù lónìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ nǹkan tí ń bá dú tí ń fẹ̀gbẹ́ rẹ̀ lẹ̀ tí ń fi ọ̀bẹ lé lọ́rùn ha ẹ̀tọ́ ọlọ́run nìkan oṣù náà ló ní o bẹ́ẹ̀ ni màṣíáyà ìṣẹ̀mí ayé mi ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn ọ̀mẹ̀mẹ́tì iṣẹ́ ikú ọmọ ènìyàn ọwọ́ rẹ̀ jẹ́ pé ká gbà pé tọ́lọ́run ọba ni ẹni tó fi lè gbà pé lágbájá àbáwọn kan ni wọ́n ń jẹ́ kí lágbájá ó máa ṣẹ̀mí lẹ́yìn kó máa bẹ láyé wọn ò tí ì fẹ́ kó jáde láyé ni ha ó ń tọ̀ ní máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba o àfi kéèyàn nígbàgbọ́ ipe àwọn kan ni wọ́n ń jẹ́ kí lágbájá kú jáde láyé ni wọ́n jẹ́ kó kú ikú ayé leléyìí ẹ̀rí pé yóò gbajúmọ̀ lẹ́nu àwọn ọmọ ọmọ mùsùlùmí kéèyàn kú kan ní ikú ayé ló kú sórí eléyìí abúlá ni abúlá ńlá ni sókè ọmọ sọrú ẹ jáde lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bí àwọn nǹkan yìí lẹ ṣe jẹ abúlá ńlá gẹ́gẹ́ náà ni dúdú nǹkan dúdú nǹkan fún nǹkan tí kò kí ń ṣe pọ́ lọ́wọ́ ba lè yanjú fún aburúlá ńlá ni o ṣéèkì wa ní ọlọ́run bá ní láṣẹ rí ìkàlà kò sórogún pẹ̀lú ọlọ́run níbi àwọn nǹkan wọ̀nyí yẹn gbọ́dọ̀ mú ẹlòmíì kí wọn ní pé yẹn ń kírun fún yẹn gbọ́dọ̀ mú ẹlòmíì kí wọn ní pé yẹn ń dùn nǹkan fún un. wọ̀bí dáàlíkà omirt anábì ní eléyìí ní nǹkan tá a pa mí láṣẹ pé kí n máa ṣe o èmi ò ní dùn kankan tí kì bá ṣe fọlọ́run àṣẹ tọ́lọ́run bá pa mí lélẹ́yìí wa ana awwalul muslimin ànábì ní èmi ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ ní ìgbà fún ọlọ́wọ́n ọba tó jupájú ṣẹlẹ̀ fún ọlọ́wọ́n ọba tí kì í lọ ọlọ́wọ́n ọba ní ohùn lórí àwọn àṣẹ ẹ̀sìn rẹ̀ tó bá pa. sílẹ̀ yìí wọ́n jẹ́ ẹ̀rí tí sheikh wọn abdulhab tí wọ́n mú wá láti fi ṣàlàyé pé dúdú nǹkan ọlọ́wọ́n ọba là máa ń du fún tòun náà ni nùsùkì ẹ̀rí pé nùsùkì yẹn gangan òun ni tó ṣe déédéé òun gangan ni wájú shahid gangan ni mahallu shahid níbi àyà yìí kiri ta fẹ́ lò pẹ̀lú ibi tí sheikh fẹ́ mú wa gangan ṣùgbọ́n kan náà sheikh tó wá ní wa mina sunna la'ina allahu man dhabaha li ghayri allah la'ina allahu man dhabaha li ghayri allah wọ́n ní bẹnu sunna anabi sallallahu alayhi wa sallam anabi ní làánà ọlọ́run ìjìnà sí àánú ọlọ́run ọba ìjìnà sí ìkẹ́ ọlọ́run yóò tó níbi inú ti hàn sí wa wípé àṣé àwọn èèyàn wọn a máa dún nǹkan fẹni tí kò kì í ṣe ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ yàtọ̀ fún àwọn tó ń jẹ́ àwọn olóòṣà gẹ́gẹ́ bí ní àwùjọ tiwa yìí tó ní àwọn olóògùn wọn ni wọ́n ń bọ ògún wọ́n dún nǹkan láti fi bọ ògún bóyá màálù ni wọ́n dún ni àbí ajá ni wọ́n dún so àbí ẹran dandan ni wọ́n dún tó ní pẹ́ jẹrẹ làwọn sáfẹ́ fi sí bí ògún àwọn so léyìí ẹ̀bọ náà ni tí ń jẹ́ ẹ̀bọ ṣangiliti yìí ń lọ hàn sí ọ̀pọ̀lọpọ̀ wa kọ́dà ẹlòmíì tó bá rírun nǹkan báyìí ni ẹ̀mí oníjẹ́ o ẹran àwọn ológun kò sì ní jẹ́ lóòótọ́ ẹran àwọn olóṣà mùsùlùmí ò sì ní jẹ́ lóòótọ́ sùlátara pé kìnnì ó yé mùsùlùmí pé áà ẹ̀pẹ̀rẹ̀ tí dé ògùn jẹ́ o bẹ́ẹ̀ náà wá ni nǹkan tí yẹn bá tún pa tó bá jẹ́ pé kì í ṣe ògùn ni wọ́n tún pa fún àmọ́ wọ́n pa fún nǹkan míì ìgbà tẹ́ tírèzì rẹ̀ ẹ̀yin náà rí i pé kì í ṣe pé ọlọ́run ọba ni wọ́n pa kíní yìí fún kì í ṣe pé ọlọ́run ọba ni wọ́n pa fún eh, mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ dédé ẹ̀kọ́ bá wọn jẹ́ iṣẹ́ yẹn gangan tí yẹn lọ lè ṣe yẹn tí yẹn lọ lè pa fẹ́ni tí kò kí ń ṣe ọlọ́run eh, tí ń jẹ ẹbọ náà ni o bí táwọn tó ń pa ẹran fún ògún ṣe jẹ́bọ àwọn tó ń pa ẹran sídìí òòṣà ó ṣe jẹ́bọ àwọn tí ń pa ẹran fún eégún ó ṣe jẹ́ ẹbọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí mùsùlùmí náà bá pa síbòmíì tí kò kí ń ṣe pé ọ̀dọ̀ ọlọ́run bí tọ́lọ́run ní kí yẹn pa á sí náà lèèyàn torí ẹ̀ pa. náà ni ànábì sọ pé àníṣe làánà lọ ìbínú ọlọ́run ọba ìjìnà sí ìkẹ́ ọlọ́run yóò máa bá máa ń dàbá ṣá làgọ́ èrè là ẹni tó bá dùn nǹkan tí kì í ṣe pọ́lọ́run ọba ló dùn fún. ṣèbí láti rí gbọ́ wípé àṣẹ nínú àyà yìí àṣẹ ìdùn nǹkan ìjọsìn ni fún ọlọ́run ọba kí wọ́n wá dùn nǹkan fún nǹkan tí kò kí ń ṣe ọlọ́run àwọn ọ̀nà táwọn àfáàní máa ń gbà wá àkọ́kọ́ ni pé an yadhkura isma ghayra Allah an yadhkura isma an yadhkura isma ghayra Allah inda dhabh kí wọ́n fẹ́ dùn kan kọ́ wá dákọ̀ nǹkan ní ìsìn tó fẹ́ dùn sí kí ìsọlọ́run bí alápèjú èèyàn fẹ́ dùn kan wá ní orúkọ Ògún àbí ẹran Ògún rèé àbí òòṣà ẹran rẹ̀ rèé àbí igun òwe igun ẹran rẹ̀ rèé o tó ẹ̀sìn fún bẹ́ẹ̀ náà ni irú ẹni tó bá sọ̀rọ̀ eléyìí ẹni yẹn ó ti dúró nǹkan fún ẹni tí kèké ṣe ọlọ́run ọba ẹni pé ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run níbi nǹkan dúdú. àbí anya sódà zayira lá ibi dábòṣe fàyín lam yẹskúr ismahu kéèyàn ọmọ tiẹ̀ dákọ̀ nǹkan mi lóòótọ́ ọ̀ọ́dákọ̀ ògún ọ̀ọ́dákọ̀ ẹ̀ òòṣà ọ̀ọ́dákọ̀ eégún kan ló dùn fún àmọ́ nínú ẹ̀mí rẹ̀ ìpọ́ náà mọ nǹkan tó dú fún kìí sọ́lọ́run ló dú fún kìí sọ́lọ́run ló dú fún àyíbákan náà àyíyẹ́ ti kura inda istikadali sultan taqarruban ilayhi fa hadha shirk wọ́n ní kó ipú kí n yóò dú nǹkan nígbà tó ṣe pé ọwọ́ kọjú nǹkan tó fẹ́ dú yẹn sí nǹkan tó jẹ́ aláṣẹ náà ni ọwọ́ dú fún pé bí lágbájá bá ti ń bọ̀ báyìí lá ẹran yìí fún eléyìí kò sí ní àwùjọ wa àmọ́ àwọn èyí tí mo kà síwájú yìí nǹkan tí ń bẹ ní àwùjọ wà ní àwọn èèyàn máa du ẹran tí wọ́n sì da akọ nǹkan míì sí pé ògún la ẹran ògún ni tó ṣe rí ìpínlẹ̀ ẹran ògún tí ń jẹ́ pé èèyàn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nù ọlọ́run ní ìfẹ́ ìfẹ́ bẹ́ẹ̀ tọ̀ náà nígbà tí àwọn afábá wa ń ṣàlàyé pípé ìdú nǹkan yìí nínú àwọn ìbádà tí èèyàn máa ń fi owó ṣe tó ti pé ọlọ́run ọba inú rẹ̀ máa ń dùn sí jù náà ni kéèyàn ó da ẹ̀jẹ̀ kalẹ̀ kí wọ́n pa nǹkan kalẹ̀ náà ni a fi rí látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá anabi sallallahu alayhi wa sallam ó ní pé òun lérí ó ní mo ti lérí ní àsìkò jahiliya inni nadartu an hara ibilan dibawana ipe òun ti lérí ipe òun fẹ́ pa ẹran kan sí buwana ọ̀npá yìí kan ní buwana ipe kọ́dà ara nkúmi lòun fẹ́ pa síbẹ̀. Si tó nǹkan fẹ́ fi ṣe ìsúnmọ́ Ọlọ́run ọba anabi sọ̀tọ́lá mu wá ń bí ipe kọ́dà ìlérí tóun ti léyìí kóun tó di mùsùlùmí lòun ti lérí yẹn o ó mì pé síwájú ìsìláàmù náà àwọn èèyàn á máa lérí síwájú ká anabi sọ̀rọ̀ sọ́là mo tó dé wọ́n á máa wọ́n á máa wọ́n á máa lérí kó àwọn fẹ́ pa nǹkan wọ́n máa ń pa nǹkan láti fi ṣe ìsúnmọ́ Ọlọ́run ọba gbàtẹ́ni wá lóun wá fẹ́ pẹran tó lóun ti sọ ipe mo ti ní pẹran anẹ́sọ̀ sọ́lámù wa ni màálù ni mo sì nípa anábì bíi pé níbi tó fẹ́ lọ lè pa ẹran yìí sí tó fẹ́ lọ pa màálù yìí sí alkana fi ìwọ́sàn ní mìíràn ọ̀sán ìjà ìlẹ́yà ti yóò ìbẹ́t ṣé kìí ṣe kí bóyá wọ́n ń sin àwọn òòṣà kan bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ omi tó tán bí ilé ń sin òòṣà níbẹ̀ mọ́ lọ pẹ̀rẹ̀ síbẹ̀ o gbà tó dá anábì lọ ànábì tó ń bi wọ́n pé ǹjẹ́ tí kèsì kan máa lọ lè ń kójọ pa àwọn ń sọ ọdún òòsà níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wà ní ìwọ́n lọ lè ń pa nǹkan níbẹ̀ wọn ó máa dàbí pé òòsà wọn lọ lọ lè ń pa ọdún tọ́mọ tí wọ́n ń bọ òòsà wọn lọ lè pa nǹkan sí ọkùnrin dá ànábì pé láà onírọ̀rá wọn kì í pa nǹkan síbẹ̀ ànábì ń lọ lè pa tó bá fẹ́ pa síbẹ̀ tó túmọ̀ sí pé ànábì ti rí pé kò lọ ní ọ̀nà tí ó kọ ẹbọ lọ́wọ́ nù so náà ni pé ìdú nǹkan nínú Islam pé èèyàn dú adìẹ ni èèyàn dú ewúrẹ́ ni èèyàn dú àgbò ni èèyàn dú màálù ni èèyàn dú rànkọ́mi ni ní àwọn nǹkan tá a máa ń jẹ àbí nǹkan kan tí ń jẹ nǹkan dábàá tí wọn bí lè gbé àdúkọ́lá kìí ṣe ti dábàá náà bóyá ajá náà ni àbí kíní kan ni gbogbo tọ́sá da ẹ̀jẹ̀ kalẹ̀ síbi nǹkan abọ́dà kan jẹ kalẹ̀ fún nǹkan à ẹbọ ni o tẹ bá wúlò lẹ́yìn wọ́n mọ̀ ẹ̀yà mi. Hmm. ọ̀pọ̀ ní àwùjọ wa o kọ́dà yìí tó le jù ni pé ìtàwọn èèyàn ń fi orúkọ ẹ̀sìn ṣe òun lọ́pọ̀ jù tí kí wọ́n ní ẹ̀sìn náà làwọn ń ṣe yìí ẹ rí ẹlòmíì nígbà tó bá fẹ́ pa ẹran yóò ní ẹran táwọn fẹ́ pa yìí àwọn fẹ́ pa fún iṣẹ́ kan táwọn sà nítorí iṣẹ́ kan táwọn sà náà làwọn àti gbọ́dọ̀ pa ẹran yìí gbogbo ẹni tí bá ń ṣe àdúrà tó ní àdúrà ló ń ṣe tó wá ń fi nǹkan pípa àbí ẹ̀jẹ̀ dídà kalẹ̀ tó wá fi ń ṣe májẹ̀mú àdúrà tó ṣe kẹrànpẹ́ ni àdúrà kọ́ ló ṣe o ṣe rí ní tó pè ní ní tó ń dà kalẹ̀ lẹ́jẹ̀ òun ẹbọ ní ń ṣe òun ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bọ ògún náà táwọn náà tí wọ́n mọ̀ pa ajá sídìí ògún wọn tí wọ́n mọ̀ pa ẹran sídìí ògún wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu tó apó ní àdúrà lòun ń ṣe ìtò wà láàrin àwọn mùsùlùmí nù ẹ̀rí mùsùlùmí kí ó ní pé òun ń ṣe iṣẹ́ kan òun ṣàṣẹ kan pàtàkì lọ àwọn tó bá láwọn ń jẹ́ àwọn aláàfáà tó máa láwọn ń ṣe náǹkàlẹ́ àwọn ń sa àṣírí àwọn ń sa àṣírí àwọn ń sa náǹkàlẹ́ àwọn ń ṣe oògùn ẹ̀sìn wọn gbọ́ pé kinní yìí á dù tàbá kódé èkété bí òkúté ti mọ àwọn yẹn gbọ́dọ̀ pa kọ́ wá ní òun ṣe nǹkan kan ni tí èsì pé bóyá àwọn nǹkan tí wọ́n kó nǹkan àwọn nǹkan ìdí pàtàkì tí yẹn máa ń torí ẹ̀ ń pa nǹkan nínú Islam sọ pẹ̀lú ògùn ọlọ́run ọba ń wà síbẹ̀ àbí ewúro ní àwọn nǹkan tí yẹn máa ń jẹ kí wọ́n wá ní mo fẹ́ pa á tí èsì pé ọpá fún àwọn dínẹ́rẹ̀ẹ́rin tá à ń sọ yìí dínẹ́rẹ̀ẹ́rin tí ń padà máa kà yìí kí wọ́n mọ̀ pé ẹbọ lè yẹn bóyá bíi kán nítọ̀ àwọn ń sa iṣẹ́ kan so àwọn fẹ́ àwọn fẹ́ pa nǹkan àwọn fẹ́ pa nǹkan sí kọ́dà àwọn lè ní ẹran yìí ẹran iṣẹ́ tá iṣẹ́ tá a sà ní àwọn àwọn àwọn tá a bá ti sa iṣẹ́ yìí dandan àti ká dẹ́ ẹ̀jẹ̀ kalẹ̀ so ẹ̀jẹ̀ tẹ́ ń dà kalẹ̀ ń ẹ̀jẹ̀ bọ ni ìyẹn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run lẹ́ni tó bá lẹ́ni tó dà kalẹ̀ àbúrò àtẹni tó ní tó ní tẹ́ ń ṣe ládùúà àti wọn tó kí wọn náà ní alágbàtẹrù àdúrà wọn tó kí wọn náà làáfà tó ń bá wọn ṣe é sọ ẹ bọ́ lẹ́yìn méjì lẹ́yìn ṣe pẹ̀lú ọlọ́run ọba bákan náà ẹ̀rí ká sọ lẹ́ẹ̀kan pé kéèyàn ara ọ̀nà tí ẹbọ dúdú nǹkan mọ̀ fi ń wáyé òun ni kéèyàn ó gbèrú ẹni tí kìí sọnà àmọ́ ò ní dákọ́ pé ń dárí sẹ́nì yóò náà pọ̀ lọ́gbà táwọn yẹn máa ń ṣe wọ́n ní ọ̀pá ẹran ni àmì ẹni tó pa òun mọ nǹkan tóun fi torí ẹ̀ pa ọmọ tóun fi torí ẹ̀ pa so náà ni àwọn àfẹ́sì kọ́lọ́nkọ́ bá ṣe ra fún wọn gbà tí wọ́n wo abdul istiqara ìwà tatabu'i tí wọ́n gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi tí máa ń fa sábà bíi ìdá ẹran dúbúlẹ̀ ìdá ẹ̀jẹ̀ kalẹ̀ wọ́n rí pé ọ̀nà mẹ́rin náà ni máa pín sí gbogbo tí wọ́n bá fẹ́ pa tó bá fẹ́ pa tó dù ọ̀nà mẹ́rin ni tí ó fi máa jẹ́ tọ́lọ́run tí òbí ilé jẹ́ pé èyí tí ó kó sínú ọ̀nà mẹ́rin yìí kí ó ṣàkíyèsí ẹ̀ dáadáa inú ẹbọ ní ọjà sí àkọ́kọ́ ni pé kéèyàn pa ẹran lè pọ̀ fẹ́ jẹ́ àbí wọ́n kọ́ lọ fẹ́ jẹ́ wọ́n fún àwọn èèyàn jẹ tètè ń bẹ lẹ́mìí ni pé á jẹ́ ni tó fi ṣe bisimilayi rahman tó fi ṣe bisimilayi allahu akbar tó ṣe dùn tó dùn òun náà ni pé wọ́n mọ̀ pé á fẹ́ jẹ́ ni ara rúyà náà ló kọ́ sí pé àlejò fẹ́ báyàn ìyẹn fẹ́ jẹ́ ni ọbọ̀ síbẹ̀ bóyá ìyẹn fẹ́ ṣe ayẹyẹ kan ọ̀fẹ́ sílé ni ọ̀bùkà yẹn wà bọ̀ jẹun ọ̀fẹ́ jẹ́ ni wọ́n fẹ́ kí wà lé mọ̀yàwó ni àwọn èèyàn bá mi jẹun ara jíjẹ náà ló kó sí kọ́dọ̀ àwọn èyí tí wọ́n ń tà ní ọjà tó àwọn alápàtà máa ń tà lẹ́ran ara jíjẹ náà nù gbogbo ẹ̀ bá jíjẹ lọ ẹlẹ́ẹ̀kejì ní ara àwọn ìdí tí yẹn fi ń pa ẹran òun náà ni pé yẹn pa ẹran nítorí pé èèyàn ń ṣe iléyà ọ̀dọ̀ṣà ẹran iléyà tí ẹran iléyà èyí tí wọ́n bá ní kílọ̀ pẹ́ràn yìí fún wa àfẹ́fà iléyà ni kóòlù lè ṣeéṣe kó jẹ pé ọpa léyà òun èyàn lè mọ láǹfààní àti lè jẹ tuntun pọtọ làwọn tí ó jẹ bóyá ọkàn pa tán pé àbí kò tẹ fowó rẹ ránṣẹ́ kẹ bá mi pa so pé pé òsì ní fi ibi tó ti jẹ so irú bó ti bọ́ ọdá dùbúlẹ̀ tán bọ́ ọdún òun ìwọ ló ní ládàá fún ọbọ̀ ọdún abẹ kí ló dúró sí abẹ pé èèyàn ń pa ẹran iléyà náà nìyí wọn bá lọ fẹsùn pé iléyà náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn lè pa làkúnmí yẹn lè pa màlúù yẹn lè gba àgbò yẹn lè pa orúkọ so bákan náà kókó ẹlẹ́kẹta tí ẹ̀ máa fi ń pa nǹkan nínú Islam ti parí pé ọ̀nà tó yẹ kó pa sínú ló ti pa ẹran yìí òun náà ni pé kéèyàn pa ẹran nítorí pé èèyàn ń ṣe ẹran àdáyá ní hajj àwọn tó bá ti lọ hajj rí àni ọ̀rọ̀ tí ń sọ yìí yóò yé wọn tí wọ́n bá lọ sí hajj ẹni tó bá ṣe tàmọ́tò ẹ̀ àbẹ́ ẹni tó ṣe kẹrọ́n lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ hajj rẹ̀ tán yóò wá pa ẹran òun náà jẹ́ ìdí kan kókó tó yàtọ̀ láàrin àwọn ìdí tí wọn fi ń pẹran kódà lóyún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá tí ò ní orí jẹ́ ń bẹ̀ tó ní ti na hajj yìí wọn là ń pè ní ẹran àdáyà ó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kẹta kókó ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kí èèyàn pa ẹran kalẹ nítorí pé èèyàn fẹ́ ṣe àkíkọ̀ àkíkọ̀ náà ni pé ní ọjọ́ keje lọ́jọ́ tí èèyàn bá bí ọmọ kí wọ́n wá pa ẹran fún bóyá àgbò pa ni àbí ewúrẹ́ lèèyàn pa ni àbí so eléyìí ara àwọn kókó pàtàkì tí èèyàn máa fi ń pa ẹran ni ẹ jẹ́ kí n tún kà àkọ́kọ́ òun ni pé nítorí pa afẹ́ jẹ́ àti gbogbo àwọn ọ̀nà tí jíjẹ máa fi ń lọ fún nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé kó jẹ́ pé nítorí kókó pé a fẹ́ fi pa iléyá ẹlẹ́ẹ̀kẹta ni kókó pé ẹran àdáyá ní tiẹ̀ fún wa lọ sí mọ́kà ẹran ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé èèyàn fẹ́ fi ṣe àkíkọ̀ lẹ́yìn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo tí èèyàn bá ń pa nǹkan fún òun pa ẹran ni àbóun pa àwọn dábàá ni tó ṣe pé kódà kó ṣe ẹran ìgbẹ́ tí ìdí pọ̀ fẹ́ lọ lè pa láti jẹ àbọ̀ fẹ́ pa láti tà á fẹ́ẹ́rì kọ́ ọ́ndà jíjẹ náà nù nínú tó bá tà fún ọjẹ́ náà ni so tó bá ti yàtọ̀ bẹ́ẹ̀ sùúrù nǹkan báwọn èèyàn gbọdọ̀ ṣàkíyèsí rẹ̀ ibi tí ṣe pé èèyàn bẹ́ ń wọ oko ẹbọ lọ báyìí sùúrù ẹ̀ wá ni gbogbo wọn tí ó lọ ṣàdúà pétọ̀ àwa ka Kùránì tán tó bá ta ka Kùránì yìí tán àwa pa ẹran sí i àbí màálù lápá sí àbí rànkúnmí láti ẹ̀pà àbí adìẹ lápá sórí eléyìí ẹran tèwo ló pè léyìí òun ẹran kí ló pè sobí láti máa mà ipe ẹbọ pípa nǹkan ó pọ̀ ó fọ́n ká ní àwùjọ mùsùlùmí yorùbá tí kìí ṣe díẹ̀ òun náà ni pé adìẹ tó ní wọ́n fẹ́ pa nítorí pọ̀ ká yàsín yàsín méje àbí yàsín twenty one tó wà ní àpàdé sí àbí káfí àbí kuran láti ẹ̀ka aṣọ kuran kalẹ̀ agbọ́dọ̀ pa ẹran sí agbọ́dọ̀ pa màlúù sí so níbo ló pèlú eléyìí sílẹ̀ náà ní tó fẹ́ pa yìí wọ́n tún wá ní irú ẹ̀yà ẹran kan ní kọ́ wá bí ẹran funfun bá láyé àbí ẹran dúdú àbí kọjá kàlákìnní sórí eléyìí kí ló pè kí ni ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú ẹni tí ọlọ́lẹ̀ pẹran torí pé ọfẹ́ bẹ Ògún pé kógun ṣe nǹkan fún un dèdè ntẹ́yìn náà ń ṣe náà làwọn ológun náà ń ṣe tí ológun bá pẹran tán tán bá pẹran sí dògùn tán wọn làwọn abẹrẹ àwọn àmọ súre wọn abẹrẹ sí ni wọn ṣàdúrà wọn mọ tọrọ nǹkan tán bá ń fẹ́ irú ẹ̀ náà lẹ́yìn mùsùlùmí náà ń ṣe yìí ipò ẹfẹ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ẹ tún wá lu ọ̀nà ẹbọ ẹ wà lẹ́yìn ti ṣàdúrà ẹ ti ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ sì ni ẹni tó bá rìn náà àwọn àwọn àṣírí àti náǹkàlẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan yìí ẹni tó bá rìn yóò mọ̀ pé àwọn tí ń jẹ́ àwọn àlìyànú burúkú tí wọ́n ń pè àwọn ni wọ́n ń du ẹran fún o àwọn ni wọ́n ń du àwọn nǹkan tó ń du yìí fún o sọ̀rọ̀ dájú ṣáká ó yanjú pé ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba náà ní àwọn nǹkan wọ̀nyí tí kí mùsùlùmí sì gbọdọ̀ jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ torí pé kí ni èèyàn ò kí gbọdọ̀ dá nǹkan dùbúlẹ̀ kódà kó rẹ̀yàn kó rẹ̀ kí wọ́n ní tọ̀ lágbájá òótọ́ rẹ̀ yìí o ara ẹ̀mí rẹ̀ ẹ lọ lè pa ẹran kan fún un irú ẹran tẹ́lẹ̀ pa fún ẹran ẹ̀bọ ni torí ẹran kílẹ̀ pè sẹ́ran jíjẹ lẹ́pẹ̀ ni kódà àwọn ilé ìtọ́jú kẹ́lẹ́mìtẹ̀ mọ́ jẹ́ nìkan sẹ́ran yíyẹ lẹ́pè àbí ẹran léyà lẹ́pè àbí ẹran àkómọ lẹ́pè àbí ẹran àdáyà lẹ́pè kò lè wọ́bẹ̀. sọ̀tìkà ní pé kí ni ẹnìkan o aburú kan ṣẹlẹ̀ sí àwọn afẹ́ fi rọ́ aburú rẹ̀ lọ. wọ́n wọ̀ lérí ara rẹ̀ àbí bóyá kí ọfẹ́ lọ sínú àjò kan àwa rí i pé kinní kan ọ̀dà wọn ní káwọn pa ẹran sí irú eléyìí aburú ńlá ni ẹ̀pọ̀ ni àbí ní pétọ̀ lágbájá ẹ fẹ́ fẹ́ra wọn ẹ gbọ́dọ̀ fẹ́ra yín àwọn tẹ́ bá fẹ́ra yín o àfi ká ṣe ájù kí ni ájù tá ṣe wọn ni pé a ò lè pẹran dúdú ẹ fi ṣe sàárà sàárà kọ́ nìyẹn ẹbọ ni torí pé kí ni kò sínú àwọn nǹkan mẹ́rin tí wọ́n fi ń pa tí ẹ̀ta àkàkalẹ̀ tí wọ́n fi ń pa nǹkan yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe wárí lóríṣiríṣi fẹ́ kí gbogbo gbà náà lọ yẹ kí mùsùlùmí kọ́ máa fojú wò náà láti sọ pé kókó tó yẹ kí mùsùlùmí ọmọ òun náà ni kọ́ ọmọ wípé nǹkan mẹ́rin kókó tí yẹn máa ń pa ẹran fún nínú ìsìláàmù ni tó bá ti ju àwọn nǹkan yẹn lọ kí wọ́n mọ̀ pé àmì ènìyàn ó ti bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọlọ́run ọba nù ṣòwò náà ni pé ìpa nǹkan yìí anabi sallallahu alaihi wasallam kò í fi ṣeré islam ò fi ṣeré kò fi ṣeré pé ẹni pé mùsùlùmí gbọ́dọ̀ pa ní tó bá fẹ́ pa fún ọlọ́run ọba kó má jẹ́ kí ẹnìkan kó lọ lè lọ ní ti ń jẹ ẹbọ fún un kó wá sọ di ẹ̀sìn mọ́ òun lọ́wọ́ so lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ó jókòó àdúrà ní ó ní ẹ tọ́ afẹ́bẹ́ nígbà tá a bá ṣàdúrà tán ọ̀rẹ́ akáwá pa ẹran sí i gbogbo ló ṣe jọra wọn ẹ dákun àdúrà ṣe jọ mọ́ nǹkan dúdú so nǹkan dúdú ìbáàdà kan ni lọ́tọ̀ ìbáàdà kankan náà lòun nìkan lọ́tọ̀ fúnra rẹ̀ kí o dùn nǹkan ìbáàdà rẹ̀ àmọ́ tó bá dùn fún owó ìjẹ́ pé tọ́lọ́wọ́n ọba nínú ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin so pé ọlọ́wọ́n ọba náà ni àmọ́ ń dùn fún tẹ́fù bí nǹkan dúdú ṣe pàtàkì tó ẹ wo ìtàn Ànábì Ibrahim alayhi salatu wa salam ẹ rí i pé tí a bá wo ìtàn Ànábì Ibrahim yẹn ẹ rí i pé nígbà tí wọ́n lára lójú oorun ipe òun rí inni ara fi manami anni afdahuk fanzur maza tara inú mo rí ọ pé ń dú ọ máa mi Ismail qala ya abati if'al ma tu'mar ọmọ náà sọ fún bàbá rẹ̀ pé ṣe nǹkan tí ọlọ́run ní kò ṣe bọ́lọ̀ ní kọpa mímu ó mì pé ọlọ́run nìyẹn máa ń dùn nǹkan fún wọn ní satajiru ní insha allahu mina sabirin wàá rí i pé máa ṣe sùúrù torí pé àṣọ ọlọ́run bá lóde wọn lánàá aslama gbàtà àwọn méjì ju pàjùṣẹ lọ fọlọ pé àwọn oṣù tọlọ ní káwọn ṣe yìí náà wàtálà wọlé jẹbìn tó wá da ọrùn rẹ̀ tó da jùbúlẹ̀ fanadaynahu an ya إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم ẹni pé n tó fẹ́ ṣe ní ìbádà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tọ́lọ́n fi pa láṣẹ pé lọ lè ṣe ọmọ rẹ ni kò sì dú fún mi tọ́lọ́n fi dán o bí láti mọ̀ pé dúdú nǹkan ìbádà ńláńlá ni ẹ̀wọ̀n nǹkan wo tọ́lọ́n fi tó fi tó fi dán anabi Ibrahim wò pé lọ lè dù lè dù ìgbà tó wá di pé anabi Ibrahim sì jupájú ṣẹlẹ̀ tó ipò ọmọ náà jupájú ṣẹlẹ̀ pé àṣìbáṣẹ Ọlọ́run ni wáyà ti lọ lè ṣe nìyí wọn lọ́wọ́ ni wọ́n sọ bẹ̀yìnà ṣú gẹ̀dẹ̀bọ̀ ṣín azim a wá fi àgbóná ńlá a wá fi rọ́pò rẹ̀ fún pé òun ni kò dú kò fi súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ wọn lọ́wọ́ ni wọlé kúlẹ̀ ummatin ja'alna mansakan liyadhkuru ismallahi ala ma rasaqahu min bahimatil an'am fa ilahukum ilahun wahidun walahu aslamu walahu aslimu wa bashiril muhbitin olúwa ní gbogbo èèyàn kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan nínú àwọn ìjọ ànábì ọlọ́run ọba ja'alna mansakan a ṣe ìdú nǹkan ní ìbáàdà fún wọn a ṣe ní ìbáàdà fún wọn so ìdú nǹkan yìí ṣe nǹkan eré so ìpín àwọn fi ń ṣeré so bí láti rí gbọ́ ipe gbogbo ohun tí bá ń jẹ́ ìbáàdà mùsùlùmí yìí máa fi ṣeré ó ní mansakan ká máa dú nǹkan yìí liyadhkuru isma Allah ká máa dárúkọ ọlọ́run ala ma razaqahum min bahimatil an'am nínú àwọn ẹni tó jẹ́ bahimatul an'am àwọn ẹranko ilé ẹranko tá a máa ń pa jẹ tá a máa ń tí máa ń rọ kiri ká wa ọlọ́run ni ẹ máa fi sìn èmi ọlọ́run ọba ẹ dún wọn kẹ́ẹ̀ fi torí láti mà ipe àṣẹ dúdú nǹkan nínú Islam ipò tó ńláńlá náà lọ́wọ́ o kódà àwọn afáàmà ń sọ pé nínú àwọn ọ̀nà tí ẹ máa fi ń súnmọ́ ọlọ́run ọba tó ga jù tí ń jẹ́ ìbádà òun náà ni ìbádà tó dàpù kí o dún nǹkan kí o dún nǹkan so èèyàn fi ń ṣeré èèyàn fi ń fẹ́ du gẹ́ni ah, à tó bá ti mọ̀ pé ò ní jẹ kì í ṣe ti léyà kì í ṣe ti ti ẹran àdáyà kì í ṣe ẹran àkẹ́kọ̀ọ́ kọkàn dùn à ah, kò sẹ́ kò dábàá ìyẹn kí ń dùn nǹkan fáwọn nǹkan báyẹn fún nǹkan mi tó bá ti yàtọ̀ sí nǹkan tí adarúkọ yìí tó látara pé kí ni ipe kí mùsùlùmí kó bá lè jẹ́ ẹni tí yóò máa jẹ́ olùsìn ọlọ́wọ́n ọba ní gbogbo ọ̀nà tí ìjọsìn máa ń jẹ́ torí pé kí ni Islam nítorí pé ó ní àwọn ẹ̀ka oríṣiríṣi ni ibada oríṣiríṣi ni èyí tí ò bá ti lè ṣe ń bẹ́ẹ̀ o sì gbọ́dọ̀ ṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí dúdú nǹkan yìí nìsín tí ọlọ́run nìkan ṣó ilé ẹ̀ máa ń dùn nǹkan fún àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ́ ṣàfihàn àlékún ẹ̀sìn àgbéyẹ̀sìn fún wa gbogbo àwọn ọ̀nà táwọn yẹn fi ń ṣẹbọ nípa nǹkan dúdú yìí kódà ẹlòmíì ọ̀sọ̀ọ̀sọ̀ọ̀sọ̀ ló máa ń dẹ́rù ẹbọ yìí wò ẹlòmíì ọ̀sọ̀ọ̀sẹ̀ ní máa ń sẹ́rù ẹbọ yìí ní pé kí ni yóò máa du ẹran fáwọn èèyàn àwọn ka eh, odidi kurani àwọn pa màlúù tó sì mọ̀ pé fáwọn èèyàn jẹ́ àjẹ́ káàkiri ẹni tó bí ẹran òun tó bí màlúù òun ẹbọ lóṣù pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n ń jẹ àwọn náà ń jẹ ẹran ẹbọ kọ́lá tán bá mọ̀ pé kí wọ́n sì ń jẹ àwọn náà ìfẹ́ ńláńlá ni wọ́n ń gbà سكون كما شاء صانو فوا سالكون أسبوعية سنو فوا باي جبايلو هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم، وبحمدك نشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك